idán àti àṣàṣe alukur'ani alápọ̀nlé ó ti ṣe àfihàn rẹ̀ fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ọlọ́run bá fi ọ̀rọ̀ nípa ìmà nípa idán àti àṣàṣe ọlọ́run fi ṣe àdánwò fún ọmọnìyàn ni torí kí àwọn kan kún ó lè tara rẹ̀ kí wọ́n sorí ibú kún ọ̀dọ́ kí àwọn kan. wọ́n sì lè bá a sọ́ra fún kó jìnnà sí kó wọ́n dọ́mọ àlìjánná ọlọ́wọ́n bá wa kú sàlàyé fún wa nínú alukur'an nínú suratul baqara aya kejìlélọ́gọ́rùn oni wama unzila cala almalakayni la haruta wa marut wama yucallimani min axadin xata yaquula inama naxnu fitnatun fala takfur. ọlọ́run ní idán eléyìí tó ṣe wípé asọ̀kalẹ̀ gba ọwọ́ méjì nínú àwọn màláìkà tí wọ́n ń jẹ́ Harut àti Marut ìyẹn tá a bá sọ wípé má níbẹ̀ yẹn mausuliya ayi walladhi unzila ala al-malakayni bi Babila Harut wa Marut ṣùgbọ́n ń bẹ nínú àwọn olùmọ̀ nípa tafsir tí wọ́n ní má níbẹ̀ yẹn ànàfíà ni ayi wama unzila ala al-malakayni bi babila harut wa marut ayi wama anzala allahu min shay'in ala al-malakayni èyí túmọ̀ sí pé Ọlọ́hun bá sọ̀n kákáká lẹ̀ gbọ́ wà màlẹ́kà méjì tí wọ́n ń pè ní dán ṣùgbọ́n ètò dọ́gba tí wọ́n sọ lórí eléyìí ni pé bẹ́ẹ̀ ni lódodo àkọ́kọ́ ọgbà tí iná kọ́kọ́ sọ̀kalẹ̀ ọlọ́run ọba sọ̀kalẹ̀ gbọ́wọ́ àwọn màláìka méjì ni ọ̀kan nínú wọn jẹ́ Harut èkejì ń jẹ́ Marut ọlọ́run ọba ní kí wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú dáyẹn torí kó lè bá a jẹ́ àmì ìwà àti àdánwò fọ́nmi èèyàn kó sì máa bẹ̀ bẹ́ẹ̀ títí dijọ́ tí ọlọ́run ọba tí ó ka ẹni ilẹ̀ kúrò nílẹ̀ idán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n á máa lérò wípé ètò wọn bá fi dá ṣe ohun tí wọn bá fi àṣàṣì wá kò fi nǹkan kan yàtọ̀ sí oògùn tí ọmọ ènìyàn lò sí orí fọ́ tàbí inú run tàbí ẹ̀yìn dúndùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a bá jọ rò dáadáa yóò hàn sóníkálukú wa bí ìyàtọ̀ ti ṣe ń bẹ láàrin nǹkan méjèèjì yìí ní ìyàtọ̀ tó hàn gedegede sí gbogbo ẹni tó bá ní làákàyà tójú. akramakumullah ní àsìkò tí orí ń fọ́ orí ń fọ́ ọwọ́ àtọ ẹni tí ó fún ọ ní oògùn orí fọ́ lọ wọ́n wá gbo àgbo fún ọ wọ́n ní kó o mu àgbo yìí o mu sínú rẹ̀ lérò wípé tí a bá fi lè lórí egbògi àti ewé tá a gbopọ̀ yìí báyìí méjèèjì yóò lọ síbi tí nǹkan ti ń ṣe wá yóò ṣe sábàbí kí n ti ń ṣe wá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kó kúrò níbẹ̀ bẹ́ẹ̀ náà nígbà tí inú rún bẹ́ẹ̀ náà nígbà tẹ́yìn ń rún bẹ́ẹ̀ náà nígbà tẹ́dùn dùn ọ́ wọ́n ní kó o lo oògùn ọlọ́run ọba fi ṣe sábàbí àti mú un ti ń ṣe ọ́ kúrò lára rẹ̀ eléyìí báyìí kò ń tọ́ pamọ́ ipò ṣeéṣe kírú rẹ̀ ó ṣiṣẹ́ lọ́pọlọ gbogbo ẹni tó ní làákàyè kò sì jẹ́ ntọ́pamọ́ lọ́pọlọ gbogbo ẹni tó lẹ́sìn wípé irú eléyìí kò ní í jẹ́ ntí ẹ̀sẹ̀ takò lópin ìgbà tó bá ṣe pé ntá lò kó jẹ́ oògùn fún ntí ń ṣe wá kìí ṣe ọ̀kan nínú sallallahu alayhi wa sallam ẹ máa lo oògùn sí tí ó máa ń ṣe yín o ẹ̀yin ẹrú ọlọ́run ma anzalallahu min da' illa wa anzala ma'ahu dawa ọlọ́run ọba kò sọ àárẹ̀ kankalẹ̀ àfi kó kó tún sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú rẹ̀ ọ̀nbẹ nínú àwọn ènìyàn ẹni tó yé ó sì ń bẹ nínú ẹni tẹ́lẹ̀ yìí òye gbogbo wa láàmà wípé ntọ́lọ́wọ́n bàbá wa ṣe léèwọ̀ lílo orú rẹ̀ lóògùn fún nǹkan kan tí ń ṣe wá kò tọ́ o torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba wa kò fi ìwòsàn àlùmọ̀ òun sára ń tó ṣe léèwọ̀ fún wa ma ja'ala Allahu shifaa ummati fima harrama alayha ọlọ́run ọba kò fi ìwòsàn àjọ mi sí ara ń tó fún wa egbògi náà ni wọ́n gbò papọ̀ mí ewé oko wọ́n wá kán òróró sí òróró tí wọ́n kán sí yẹn àníbò ló ti ṣe jẹ́ wọ́n ní zaitu zaitun ni kò sí nítorí burú mbẹ torí pé ọlọ́wọ́n bá ṣe jíjẹ zaitu zaitun ó ṣe lẹ́tọ̀ ìwádìí sì fi hàn pé zaitu zaitun ó ń bẹ nínú tọ́lọ́wọ́n bá máa fi ṣe ìwòsàn fún yàn lórí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àárẹ̀ tí máa ń dá yàn láàmú bí wọ́n ti ṣe gbogbo egbògi náà nìyẹn ṣùgbọ́n nígbà tí wọ́n gbó egbògi yìí tán wọ́n kán ògógóró sí ni ògógóró tí wọ́n kán sí ó ti jẹ́ wọ́n ní ní ó tètè jẹ́ ẹ̀ oníjọ́ jẹ rárá nítorí pé nínú ẹ̀sìn tiwa lábẹ́ òfin ọlọ́run ọba wa kò tọ́ lo ògógóró kódà kó ṣe pé ìwòsàn là ń fi wá tó gbogbo eléyìí ó yé wa. akramakallah ọjọ́ ta ó sì ń tajà ṣé hospital kan wà téèyàn lè lọ téèyàn lọ ṣàlàyé fún wa tó gbà téèyàn bá tò téèyàn gba téèyàn wá tòótọ́ káyàn tó wá wọlé wọn ní kí ni sẹ́yìn bàbá tí ò sí màmá ó wá ní tó gbé mi wá òun náà ní kọjọ ọta ọjọ ọ̀tá báwo ọlọ́run lè yẹn máa bẹ kó jẹ́ kọjọ ọta okú mi tún lọ àwọn náà ní ọlọ́run kó jẹ́ ọmọ gbogbo ọsibítù. eléyìí tó wà nílùú kálukú sì ń sọ fún wa pé ta ló máa bẹ̀ Allahu Rabbul Alamin nígbà tí tọ́sibítì òmu ọwọ́ àtọ́lé àwọn kan lọ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ òkùnkùn ọwọ́ àlọ́ bá wọn ọlọ́jọ́ ta wọn ni kò sí wàhálà ọjà wọn máa ta ọjà wọn máa ta wọn wá pa kínní kan pọ̀ fún ọ wọn gbé fún ọ wọn ni kọ́ ọ lọ rí mọ́ṣọ́ọ̀bù rẹ̀ kó o sì máa fi eléyìí kó máa fi para ẹ máa fi eléyìí fi wọ́n lẹ̀ báwo leléyìí sì lè jẹ́ sábàbí ká máa tà náà rí sọ́bàlà ka ẹ̀ mọ́ ṣé kíní yẹn wọ́n fa àwọn èèyàn wá ní tipátipá ni sẹ́mi kó àwọn èèyàn tá a fẹ́ kún wọn arajà kìí sàwọn ló lóògùn ìwọ tó ń fẹ́ kún wọn arajà lọ́dọ̀ rẹ̀ ìwọ lóyún wọ́n ní kó o rí mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n sì ní kó o máa fi kan para so ó túmọ̀ sí pé wọ́n rán nǹkan kan sẹ́ni tí ó wàá rajà léyìí tó ṣe pé wọn ò fi nǹkan yẹn kàn lára ṣùgbọ́n nǹkan yẹn wọ́n ń wò pé ọmọ ẹ lapa nínú ọpọlọ rẹ̀ yọ fà wá ntúláṣì abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ so ìdánù bẹ́ẹ̀ náà ni o ti kiri káyé ó kiri kọ́gbọ́n títí gbogbo obìnrin tó bá kọnu sí wọ́n sọ pé no àwọn ò lè fẹ́rù yín brọ́dà kí ló dé kí ni ń bẹ lára mi omi náà tún sọ pé òun ò lè fẹ́rù yín brọ́dà gbogbo wọn ń pè mí bọ́rọ́dà àwọn ò pè mí bàbá wọ́n sì ń sọ pé àwọn ò ní fẹ́ mi bẹ́ẹ̀ ni àwọn ò lè fẹ́ irú rẹ̀ ni wọ́n sá ń se káyé nígbà tó yá àwọn akókò lọ tọ àwọn aláwo lọ àwọn fún ọ pé nítorí lè wa mẹ tó bá ti gbogbo ẹni tó bá rí ọ ní Sẹsẹ lọmọdé yọ̀mẹ́yẹ sẹ́ẹ̀sẹ̀ gbogbo àwọn obìnrin ọmọ adatẹ́lẹ́ ọni tó wọ́n fi ń para òun gbé e tó ń gbé jẹ́jẹ́ torí ẹ sẹ́mi pé nǹkan yẹn kì í sàn àwọn obìnrin tó padà wá fẹ́ ọ tí wọn láwọn àwọn ni ìwọ pé nǹkan kan fún ọyún tí mú kí gbogbo àwọn ẹni tí àwọn Si tí wọ́n bá ti rí ọ tí wọ́n mọ̀ fà wọ́n wá ń tú láàsì wá bọ̀ tẹ́lẹ̀ yẹn ni wọ́n ń pè ní kíni ni wọ́n ń pè ní dán. akramakallah lásìkò tẹ́ wọ mọ́tò tẹ́ ń travel tí wọ́n ṣàkíyèsí agbọn bíi orúnkún bàbá dírẹ́fà tí ń wa mọ́tò yẹn kí wọ́n so kíní kan mọ́ bíi ìsàlẹ̀ steering bẹ̀ kíní tán so mọ́ bẹ̀ yẹn tó bá bí wọ́n léèrè ké dáàdi ìdọ̀tí kan máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ìdọ̀tí kan bẹ́ẹ̀ nu mọ́tò yìí o kì í ṣe tí wọ́n ṣe mọ́ mọ́tò pé kí ni kùlùtù yẹn ni kùlùtù báwo kí ni jẹ́ kùlùtù èmi ọ̀gbẹ́ èdè tó ń ká kùlùtù la máa ń pè ní ibi èdè haúsá kùlùtù kùlùtù báwo ókè <laughs> ọmọdé ọmọ ogun ó ń pè lẹ́fọ̀ kí ni abẹnú gbọ̀ngbọ̀ ọjọ́ sọ́ra aboniyẹ aboni sànsàn torí bá ń ṣe lọ yìí mo lè díjú wa mọ́tò kò sí ní tí ó ṣe mọ́tò torí pé kí ni ìsọ́gidi nù ẹ dákun torí bóun ni kùlùtù yóò ṣe jẹ́ sọ. nǹkan tó kí tọ́ ọba mú tọ́ ọba sọnù kò lè gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ rẹ̀ nítorí pé tọ́ ọba mú tọ́ ọba yàgbẹ́ lé lórí kò ní kankan tí ó fi gbéra rẹ̀ sápò ìgbẹ́ rẹ̀. so ìgbàgbọ́ wọn ni pé ńgbà tí kùlùtù yẹn bá ti ń bẹnu mọ́tò rẹ̀ ńkọ́ yóò máa mú kí nǹkan kan kọ́ máa tara rẹ̀ jáde máa dáàbò mọ́tò so ìgbàgbọ́ wọn nìyẹn èyí tí wọ́n ntí wọ́n so mọ́ ara ọkọ̀ yẹn ṣẹlẹ̀ òní wọ́n kìnnìkìnnì ìdán bàtà yìí náà ṣe tẹ́sí ẹ wá sọ̀rọ̀ ẹ súnkọ́ àbáwọlé yín igi gbogbo lè tọ́ bá wọlé o tọ́ bá kọ́ àníyàn kọjá lè lọ́ba bá wọlé yìí o apẹ̀rẹ̀ tá a súnkọ́ yìí o náà ni ó gbé o yóò mọ pọnmi sí ni pé àbọ̀ bá kún bí ọba kún òun ní lọ́lé yìí ẹ̀dá kún bàbá wọn pọnmi látàgò méjì lóru sínú apẹ̀rẹ̀ tá à ń retí pé kó kún ọ̀túnla mélòó là ń bùkátà tìrú àpẹẹrẹ bẹ́ẹ̀ ò fi kún a ọ̀túnla wọn pọ̀ púpọ̀ wọn á ní ọmọ pọ́ntílé má táwọn ò fi wá ara mú pé ẹ kú o ẹ kú àníyàn ká níyàn ló gbé wọlé àbí bẹ́ẹ̀ kọ́ so ẹ dákun tí àpẹẹrẹ lásán ó lè wá dánìkan sọ fún yàn pé máa pọnmi sínú mi kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ a pé kí ni wọ́n ń lò gan fún gbogbo àwọn nǹkan wọn àwọn ohun àìrí tí wọ́n ń lòyún àwọn náà ní shayatin àwọn náà làwọn shayatin àwọn shaitan ni wọ́n ń lò fún nǹkan yẹn tìbẹ́yìn tí mọ̀kànnà méjì náà ní nǹkan pín sí bí ó bá jẹ́ mọ́lẹ̀ àsì òkùnkùn bí ó jẹ́ tọ́lọ́ àsì ti ash nínú òfin ṣẹ̀ríyà kí ni wọ́n ń pè ní idán al-imam al nínú tafsiri rẹ̀ oni almuradu bi sixir maa yustacaanu fi taxsiilihi bitaqarubi ila shaytaan mima laa yastaqilu bihi linsaan wọn ní nǹkan tí a máa wá kí àṣetán nìkan ràn wá lọ́wọ́ láti ohun tá a gbé lọ sí ọ̀dọ̀ àṣetán láti wá ojú torí kó lè bá ràn wá lọ́wọ́ fún nǹkan kan téèyàn ò lè dá sí pé kó ṣe é ṣe mo rò pé ti yọ anis sẹ̀ǹkọ́ àwọn àpèjúwe tá a mú àyẹ̀ ó fi hẹ́n ó ti ṣe jẹ́ pé nítorí wọ́n gbé fún ọ gangan òun gangan alára kò lè dá nǹkan kan sí ṣùgbọ́n nǹkan kan ni tí wọ́n ṣe tí wọ́n fi wá ojú rẹ̀ àṣetán tí wọ́n fi wá àti súnmọ́ àṣetán kó lè bá a kí nǹkan kan téèyàn ò lè dá sí kó ṣe ṣe àṣepé tí wọ́n gbé fún ọ gangan tí wọ́n ní kó lọ rì mọ́lẹ̀ èyí tí wọ́n gbé fún ọ gangan tí wọ́n ní kó gbé lọ sóríta èyí tí wọ́n gbé fún ọ gangan tí wọ́n ní kó lọ sọ sókun eléyìí tí wọ́n ní kó ọmọ fi para eléyìí tí wọ́n ní kẹ́ rì mọ́dí àdògán kẹ́ máa dáná sí i gbogbo ẹ̀ kí ni tuma rẹ̀ ẹni tí wọ́n ṣe ni láti fi wá ojú re àṣetán nítorí ká ṣetán ni ó lè bá ara wọn lọ́wọ́ láti mú kí nǹkan téèyàn ò lè dá sí ó ṣẹlẹ̀ lè dojú rẹ̀ kọ àìdá òun lọ́pọ̀ jù wọ́n sì lè dojú rẹ̀ kọ́ dáadáa òun kéré jọjọ. ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ta ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ ikú kọ́ bá wọn ṣe nǹkan yẹn aṣ-ṣaitan. wọ́n wá ní ẹnìkan wàá lè ṣe o ẹnìkan ò lè ṣe bẹ́ẹ̀ illa liman yunasibuhu fi shararati wa khubthi nafs ẹnìkan ò lè ṣe pé kí aṣ kọ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ kí aṣ ni ó sì rún olúwa rẹ̀ lọ́wọ́ àyàfẹ́ni tó náà bá jẹ́ tó bá jẹ́ pé òun náà farajọ ṣetán nínú ká ṣebi àti ẹni tó bá jọ ṣetán nínú bíburú ẹ̀mí ẹni tẹ́mi rẹ̀ bá burú àwọn là ṣetán ni máa ràn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe yàkà sí bẹ́ẹ̀ bá ṣe jẹ́yàn bó sí bẹ́ẹ̀ mi bá ṣe burú sí bẹ́ẹ̀ là ṣetán ni ó máa ràn yín lọ́wọ́ àmọ́ èyàn ẹsẹ̀ kà ẹsẹ̀ yẹn bó ṣetán ni ò ní sábà ràn yín lọ́wọ́ ajẹ́ pé gbogbo àwọn alásàsì gbogbo àwọn òpìdán kí ni wọ́n á shirarun nas àwọn tó burú jù nínú àwọn èèyàn khabithu an-nafs àwọn ẹlẹ́mìí burúkú ni wọ́n. bákan náà a rí i pé nísìnyí wọ́n sọ pé àwọn ṣàdúrà fún ẹ àdúrà táwọn wá ṣe fún yín yẹn ó ń bùkátà kẹ́ pẹran ẹran tẹ́ wàá pa yìí ó gbọ́dọ̀ jẹ́ àgbò dúdú abìhó dúdú abẹ́pọ̀n dúdú abẹ́sẹ̀ dúdú abojú dúdú gbogbo ẹ̀ dúdú wọ́n wá declare state of emergency lọ́jà àwọn ẹlẹ́ran so àgbò dúdú ni ẹ bá wá wá tó ṣe pé nǹkan kan ọ̀la dúdú rẹ̀ òun náà mọ̀ wá bá wọn wá ká wọ́n nígbà tó ti jẹ́ special demand wọ́n gbọ́dọ̀ jẹ́ special payment torí ẹ̀ òun náà mọ̀ ti gbèríko bọ́ sí gbèríko yóò mọ̀ tìlú kan bọ́ sílùú kan tẹ́ ẹ̀ bá gbúrò àgbò subhanallah ẹ̀yin náà ti mọ̀ kẹ́tẹ́nìkan bá ti wọ́jà tó bá sọ pé àgbò ló ń wá ewúrẹ́ dúdú ló ń wá màálù dúdú ló ń wá àà kìí ṣe tó rọ Ọlọ́run èwo lẹ jẹ tí èsì ẹran nínú màálù dúdú àti màálù funfun àgbò dúdú àti àgbò funfun ewúrẹ́ dúdú àti ewúrẹ́ funfun èwo ni èsì ẹran kò sí ètí èsì ẹran bẹ́ẹ̀ wọ́n ní àkùkọ dúdú ní ọjọ́ o àkùkọ ni àmọ́ dúdú kò sí gbọ́dọ̀ já gíríkì tẹ̀wọ̀n kẹ́ wà dáadáa àgíríkì dúdú àti rá gíríkì dúdú ọ̀rọ̀rùn àmọ́ àkùkọ ọlé <laughs> àkùkọ ọlé dúdú ònlẹ́bà wa wá sẹ́mi pé ń bẹ̀ intelligent ló fẹ́ gbà nù torí pé wọ́n ń tọrọ wọ́n ń bẹ àṣetọ́ni lọ́wọ́ ẹ̀ kọ́ bá wọn ṣe nǹkan kan téèyàn ò lè dá sí òun wàá sọ pé ń tẹ́ ṣe tẹ́ fi wá tẹ́ fi súnmọ́ ohun tó wọ́n fi bá yín ṣe nǹkan yẹn ó ní nǹkan báyìí ẹ lọ wá nǹkan báyìí wá. nígbà míì àṣetọ́ni yẹn lè sọ fún wọn kó sọ yìí pé tó bá lè ṣe tí máa dá fún ọ yìí wọ́n bọ̀ ṣe ń tọ́ ọ̀bí lọ́wọ́ lórí rẹ̀ ó lè ní kó lọ wá bí tán ti sẹ̀ yàgbẹ́ tán tí ìgbẹ́ ń horu lọ́wọ́ kó o sì jẹ òkèlè mẹ́ta ń bẹ̀ nínú gbẹ̀yìn o sì gbọ́dọ̀ bójú jẹ́ o sì gbọ́dọ̀ bẹnu jẹ́ pẹ̀lú kó ọmọ jẹ́ tẹ̀ríntẹ̀rín nígbà tó o bá jẹ mẹ́ta o sì gbọ́dọ̀ mú mi sí kó o pọ́n tèlà so tó o bá ti ṣe léyìí ètò ọ̀nfẹ́ òun ọ̀bọ̀ sí ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe é pé wọ́n sọ fún pé èyíkéyìí tó bá wù ọ́ ni kó o wá wá nínú àgbò àgbò náà là á lò ṣùgbọ́n mẹ́jẹ̀mú rẹ̀ ni pé àsìkò tẹ́ bá dú àgbò yín ẹ dùgbà ikùn ni o kì í sọrùn lẹ́ẹ̀dùgbà subhanallah nígbà tẹ́ bá fọ̀bẹ tẹ́ bá fi bẹ́ẹ̀ níkùn ẹ wàá kó gbogbo nǹkan nù rẹ̀ ẹ mọ kókó nù rẹ̀ nígbà tí àgbò yìí wà láàyè bẹ́ẹ̀ bá ti wá ń kó jáde ẹ mọ́ pìlà ẹ sì gbọ́dọ̀ láàánú rẹ̀ bí bá ń ké tí máa ń dún ẹ mọ́ dáhùn torí pé tẹ́ bá ti lè pé ẹ káàánú rẹ̀ ògùn ò ní jẹ́ mọ́ o níta alábàáyíṣe àníbàáyíṣe máa o torí ẹ lẹ́sẹ̀ rí a ti sọ pé nìkan ò lè yọ pidán àfi kọ́ jẹ́ èèyàn bu yóò tún máa rẹ́rìn ni wọ́n lè ní à adìẹ dúdú ni o abodìẹ onáàlẹ́wọ̀ wa ó sì gbọ́dọ̀ jẹ́ dúdú gbàtẹ́ bá wọn fẹ́ dúnbù rẹ̀ ẹ mú látàgbọ̀n àdí àtàgbọ̀n àdí lẹ́tọ̀ á máa làbọ̀ ẹ máa làbọ̀ sí méjì ọgbọọgba láàyè adìẹ bá ń ké àbí bá ń dún ẹ̀yẹ máa rẹ́rìn ni o ẹ má pẹ́ rí o torí tẹ́ bá ti pẹ́ rí i ogun kọ́ kò ní jẹ́ a'udhu billah wọ́n lè sọ pé àwọn bá yín ṣe ń tẹ́ tọrọ lọ́dọ̀ àwọn àwọn ò ṣe fún yín ṣùgbọ́n tẹ́ ní láti ṣe òun náà ní pé lọ wá olóńgbò akọ olóńgbò ẹ wá mú akọ olóńgbò yìí wá ẹ sọ sínú odó ẹ wá mú ọmọ odó ẹ wá fi fọ́ lórí ẹ gún sínú odó tẹ́ bá ti wá gún tẹ́ bá ti gún tó bá ti pé gbogbo ẹ dàpọ̀ mọ́ra wọn tán ẹ wá lọ jó tẹ́ bá ti wá jó yọ wá máa fi se nǹkan báyìí báyìí báyìí yọ máa jẹ abẹ́yìn náà ọmọ táwọn aláwo máa ń ṣe ni. bẹ́ẹ̀ náà ni wọ́n lè sọ pé adarí la fẹ́ lò adarí la lò fún nǹkan yìí kì í la fẹ́ lára adarí pọ́n bí ìbá rẹ̀ rẹ̀ náà la nídìí wọ́n alẹ́ kádùgbò yọ wọ́n náà tó lọ́wọ́ àwọn ti mọ̀ kó àwọn bàbá ti ẹni sì pààyàn èèyàn dúró bẹ́ẹ̀ náà ni ono náà ní dúró di ọ yóò ti sàmì sí ọ àwọn ẹni tí máa léyìn akánu ìgbà míì wọ́n lè ní kẹ́ lọ wá ẹyẹ àdàbà ni làwọn fẹ́ lò kódà ń gbà míì àwọn ṣayatin wọ́n lè dá fún wọn wípé eégún ní kẹ́ lọ wá wá eégún òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ní kẹ́ lọ wá wá kẹ́ wo àwọn ọ̀daràn tí èèyàn bá jẹ́yàn bú kò lè ya òpìdán wàláhì ìwọ tó jẹ́yàn tó mọ̀ pé wọn náà kù ọ wàá lọ wú sáré òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ẹ̀dá kùn tó a bá fẹ́ débi tó egun rẹ̀ wà wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ni o sẹ́wọ̀n kí sẹ́tí ó sì ọ̀pọ̀ wọ́n gé oríkèé kanú oríkèé rẹ̀ wọ́n wá fa ẹran kúrò lára rẹ̀ torí kí wọ́n lè bá yọ egun yẹn jáde. ìgbà míì wọ́n lè ní dáwọn lò fún nǹkan yìí táwọn fi dá yín lò tẹ́ bá ti lè ṣe òun náà ni pé ike ẹ̀yìn abuké òun náà ni kẹ́ gbé wá ló dindi ike ẹ̀yìn abuké ìníkẹ́ gbé wá ló dindi. tẹ́ ti gbé wá lódìndín oògùn ọ̀jẹ̀ intensive fi ọ̀bọ̀ sí bí ẹni kánú wọn ní ìmọ̀ aṣọ́gun ìmọ̀ ó ní nínú àwọn ológun pé kí bàbá yìí ọrùn lọ́wọ́ òun fẹ́ lówó náà níṣẹ́ gbogbo oògùn tí bàbá yìí wá ń ṣe fún oògùn kọ̀kọ̀ jẹ́ àwọn ṣẹ̀yàtìn wọ́n ṣe kọ̀ bọ́ sí ọwọ́ lọ sọ́dọ̀ mi pàtó wá dọ́dọ̀ àwọn ń ta àwọn kì í bá ti làwọn ṣùgbọ́n tó bá ti lè wá ń táwọn fẹ́ lò yìí wa ó ní kí nìkan náà gan-an rí wọ́n lè gun ẹ̀yìn abuké nì tó bá ti lè wọ́ egun ẹ̀yìn abuké wa lódìndí ó lówó náà ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ronú pé làwọn lè wọ́ abuké sí tìbẹ́yìn ti mọ̀ pé láwọn àwùjọ kan àwọn abuké wọn èlé jáde nítorí oògùn náà ni oògùn burúkú àti àṣàṣì táwọn èèyàn ń bá ká náà ni tábùké bá jáde wàláì wọn lè jí gbé lọ́sàn-án kámẹ́sẹ̀ tí sọ pé lálẹ́ bí ké bá sì ń bẹ lẹ́yìn èèyàn akramakumullah irú agbádá wo la lè wọ̀ tí ò ní já mọ̀ pàbùkẹ́ lélẹ́yìn kò sí subhanallah. kátì ẹ̀ kan wọ́kọ́ ó wá ṣẹlẹ̀ kóbìnrin yẹn ni ìwọ náà ń wáyà o ó ti wá pẹ́ ńlẹ̀ gẹ́gẹ́ bí ìwọ náà ti ṣe lé ńlẹ̀ ọlọ́run ara yín i love you i love you. ìgbà tó wá rọra fẹ́ rìn kọjá wá rẹ́yìn rẹ̀ pé abuké màlélẹ́ yìí sanfẹ́ àlọ́ọ̀fì olùmọ̀kọ́jẹ́ kìí torí nǹkan ẹrú lè máa bọ̀ pé láwùjọ ibi tẹ́ ń gbé káti ẹ̀ mọ́ pé kinní kan ọmọ wulẹ̀ ń lọ ọjà kó wọn bá ẹni gbé àwọn ẹni tí máa wá kíni ìkí ẹ̀yìn abuké alákùnrin yìí ni wọ́n á ń ọwọ́ pé baba aláwo ohun àkọ́kọ́ abuké ni baba ọwọ́ àlọ́ bá baba yìí bàtọ́ lọ bá wọ́n ní àbàbá ti jáde wọ́n ti forí jágbóògùn lọ wọ́n lọ jáwéjégbò nbọ ó sì ti ma bi tí baba yìí ti ma lọ jáwéjégbò àbí amúyín lọ ní nínú mọ́ ọmọ bẹ̀rẹ̀ sáfìmí lẹ́ ń kan baba la láìpẹ́ yìí ọba lọ gbàtí ó débẹ̀ ọba baba ti bi títí ń jáwé títí ń jégbò. àbò ni arákùnrin ọmọ àtọjọ a àti gbúròó yín ti ka kàá sí nǹkan oníkòsí àti ńbẹ náà níjọ rìn so ńbẹ ló gbé mi wá bá yín lọ́tẹ̀ yìí kí ló dé mi bàbá nǹkan la nídìí ó baba nǹkan náà ó lè gun ẹ̀yìn abuké bàbá wa ronú ti pé níta wá náà nù bàbá bá ní nǹkan ńlá a máa rí ngbà míì ṣùgbọ́n kò sí nílẹ̀ báyìí yẹn ni pé spare part spare part ní lọ́dọ̀ àwọn ọ̀daràn àwọn kébì nǹkan bá ṣe mọ́tò rẹ àwọn àdúgbò kan àti wọn ti ta spare part téèyàn ó ti rà á sí kò sí tọ́jábọ́ lára mọ́tò tá a rí mi rà sí bẹ́ẹ̀ náà ni ládùúgbò àwọn ọ̀daràn àwọn máa ta spare part àárẹ̀ yẹn ni àwọn ọjà orí ibú kan wà tí wọ́n ti ń ta spare part ara èèyàn wọ́n ní ẹ̀gbẹ́ lẹ́ ń fẹ́ ni àbí tútù wọ́n lè ní kọ́ lọ owó rí ajẹyọ̀ wa ó ní bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ orí ọmọ èèyàn tí wọ́n ń ta lórí àtẹ lásán kọ́ làwọn ọlọ́pàá máa pé ẹ sí búùtù mọ́tò yìí torí pé ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó ṣe pórí àwọn èèyàn làwọn ń kó ká wàlà hawla wàlà quwwata illa billah. bàbá yìí ó ní ẹ kọ́ máa onígbàdégbà pẹ̀lú ògùn báwọn bá ti rí àwọn òfin sọwọ́ sí i wàhálà eléyìí kọ́ yakọ́yà là ń wà kò nídìí ká dàgbà sí i atún àtọ̀rẹ́ rẹ̀ tó àjọ lọ bá bàbá wọn kàn ra mú ni wọn ra babaláwo mú babaláwo kò ní nǹkan tí ó fi gba ara rẹ̀ lẹ̀ wọn ra mú ẹ dákun ẹ wá bá wa wò báwo ni ó rí láàyè ń ni wọn mú tàdátọ̀ bẹ́ẹ̀ ni wọn sì sá títí wọn fi rí pé àwọn yọ ike wọn ibi tí wọn pa sínú wàlà hàwùlà wàlà kú wọtẹ ìlà so bẹ́ẹ̀ ni ṣetán yóò sọ pé ẹ lọ wá nǹkan báyìí wá iná láàfin ṣe nǹkan fún yín torí ẹ ọṣẹ kọṣẹ ṣọ́ra láti fi wẹ̀ o àwọn ọṣẹ tí wọ́n gún kinní kan fún wọn lọ fi wẹ̀ tó bá pé ewé ni wọ́n gún mọ́ tí wádìí sì fi hàn pẹ̀lú ewé bẹ́ẹ̀ tí ẹ bá fi wẹ̀ yìí máa ń ṣèyàn láǹfààní báyìí tí èsè ti dán kò sì burú àmọ́ pọ̀lọpọ̀ nínú àwọn ọṣẹ tí wọ́n máa gún àwọn nǹkan burúkú wọ́n máa gún mọ́ wàláhì ìgbà mi wọ́n máa gún egun òkú mọ́ ìgbà mi wọ́n lè kórí ọkà orí ejò ni wọ́n gún mọ́ ẹnì tí wọn máa sọ pé àbọ̀ wẹsẹ̀ ni irú ọṣẹ wo tani ewu ọṣẹ lójoojúmọ́ sèbá ń lux àbẹ́yìn wẹ lux tẹ́yì bá wẹ lux sèbá ń wẹ imperial leather tẹ́yì bá wẹ imperial leather sèbá ń wẹ joy tẹ́yì bá sì wẹ joy premium ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ ń wẹ̀ àmọ́rù ọṣẹ wo lẹ́yìn ń wẹ̀ tẹ́fi pé àbọ̀ wẹsẹ̀ ni tẹ́wọ̀n pé ọṣẹ abàmì nìyẹn ìdán nìyẹn tọ̀ ọ̀bá kan náà ni nínú rẹ̀ òun náà ni pé àwọn ṣèyàtìn wọ́n máa ń tọrọ lọ́dọ̀ wọn nígbà míì ike kí wọ́n dáná kí wọ́n gúnyán oúnjẹ wo lóúnjẹ tó ga jù láwùjọ yín wọ́n lè pé yán ni ẹ wá gúnyán dáadáa kọ́dọ́sọ̀ kẹ wá ṣèbí òsíkísí kọ́dá kẹ wá pa ewúrẹ́ dúdú kẹ ṣe kẹ gé ẹran rẹ̀ kọ́ńbọ́kọ́ńbọ́ bí orí ọmọ tuntun kẹ wá lọ gbé sórí ta ta ni wọ́n lọ gbé fún yẹn aṣ-ṣaytanu rajim aṣ-ṣaytanu rajim wọ́n sì máa gbé lọ wọ́n ní bàbá ń ṣe ń gbé lọ kọ́ ọ súre bọ́ba ṣe fẹ́ kọjẹ́ iná ní kọ́ máa wí bọ́ba ṣe fẹ́ kọjẹ́ ní dáadáa àbí bó ṣe fẹ́ kọjẹ́ fáwọn ọ̀tá rẹ̀ láì dá iná ní kọ́ máa wí tọ́ba ti gbẹ́bọ kalẹ̀ ẹ̀rí kí wọ́n wá jíwò láàárọ̀ ọjọ́ kejì tọ́ba wá jíwò láàárọ̀ ọjọ́ kejì wọ́n wò tí ẹbọ dínkù àbí ò dínkù tẹ́bọ yẹn bá dínkù àjẹpẹ́ ṣètọ́ni ti gba ẹbọ nù. sọ eléyìí òní wọn ń pè ní idán ó túmọ̀ sí wípé ó ṣeé kọjá pé ẹni tí ń pidán yẹn kọjá pé kò lẹ́sìn rárá ó sì ṣeé kó pera rẹ̀ mùsùlùmí ó sì ṣeéṣe kó pera rẹ̀ yahudi ó sì ṣeéṣe kó pera rẹ̀ nasrani ẹbọ àṣàṣì àti idán kọ mẹsì gbogbo wọn ló máa ń ṣe. alimami ibn Qudama rahmatulahi alayhi nínú tírà alkaafi fi fiqhi ahmed ó ní tí wọ́n ń pè ní dán ó náà ní wa ruqa تؤثر في الأبدان والقلوب ó ní àwọn nǹkan tá a máa pè lẹ́nu ni o bí ọ̀fọ̀ bí ògèdè bí àwísẹ olúgbòhùn gbogbo tí wọ́n ń fẹnu pè yẹn àti tí wọ́n ta ní kókó tí wọ́n dè bí tíra bí ó ń dè bí ẹyin àfọ́kù àdògán bí lọ sọ́sọ́kun bí lọ rì mọ́lẹ̀ ẹ̀sọ́ sínú sálángá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òrùka ni ìfúnpá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó athiru fil abdan ilé ìtò máa ń lapa lára ara wal qulub ó sì máa ń lapa lára ọkàn ẹ̀rí pé wọ́n sàṣìyàn ẹni tó ti gbádùn yóò bá pé ń sáré wọ́n sàṣìyàn ẹni tó ṣe pé ọmọ ti ń ṣe ọkàn bá bẹ̀rẹ̀ sí dàrú ẹni tó ti nílàáká ẹ̀ yóò bá di wèrè wọ́n ṣàṣìyàn ẹni tó ti mọbi ti ń lọ kò bá ní mọbi ti ń lọ mọ́ wọ́n ṣàṣìyàn ẹni tó ti rójútu ti ń ṣe kò bá ní rójútu rẹ̀ mọ́ wọ́n ṣàṣìyàn kọ́dà gan ó lè ṣe sábàbí kì í sáré lásán ó lè jẹ́ kéèyàn kú wọ́n lè ṣàṣìyàn kéèyàn kú ويفرق به بين المرء وزوجه ابن قدامة ó ní idán náà ni ó ní wọ́n máa fi wọ́n máa fi ya ìyàwó àtọkọ rẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín téèyàn bá wọlé rẹ̀ èèyàn ní mọ̀ntí ìyàwó ṣe sí yẹn láì dáa ìyàwó kò ní mọ̀ntọ́kọ ṣe sóun láì dáa ẹ kàn rí pé ń bínú rẹ̀ ni oná kàn rí pé ń kórìíra yín ni. sọ́níkàlùkù yẹn wà máa ṣèṣe pé bọ́ba lè tán tán pípín yàrá dé kò sí wàhálà ń bẹ́ẹ̀ yóò máa béèrè pé kí ni mo ṣe tí idán ọba mú òun kí ni mo ṣe sí òsì bàbá alágbájá gbogbo ntóbìnrin máa ṣe tí máa fi gbà yìí tí máa fi gbẹ̀yẹ lọ́dọ̀ ọkọ ni wọ́n máa ṣe wọ́n kàn rí pé rùn sí ọ náà ni òfin lọ́fíńdà sára wọ́n sọ pé ta ló so ah lọ́fíńdà irun so. wọ́n ṣí yàrá sílẹ̀ wọ́n ṣí atẹ́gùn sílẹ̀ ń wọlé atẹ́gùn tó dá ń wọlé ọ sọ pé bó ni yàrá ṣe ń rùn báyìí yàrá òrùn ó dájú pé o gbégbẹ pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì ni o àmì gbégbẹ gbégbẹ pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì báwo ọkọ mi pé kí ni ọkọ rẹ kí ni dákun náà abijokojọ onímọ̀ yìí pé wọ́n ti sàsóhun wọ́n máa wọ́ ọ̀nà láti darí wọn àtìyàwó rẹ̀ rú ṣe eléyìí bẹ́ẹ̀ dá máa ń ṣe ìgbà míì ó máa ń sọ yẹn dẹni tí ó fẹ́ dọ́dọ̀ ìyàwó rẹ̀ tí ò ní lè débẹ̀ ọmọ wò pé bí lọ bá yọkọ̀ sọ ọmọ pé kò padà ta ni kí ló ń rò pọ̀ ń subhanallah gbogbo eléyìí máa ń ṣẹlẹ̀ ẹlòmíì wọ́n sì sàásì pẹ́pẹ́ alẹ́ ẹjọ́ tó fẹ́ yàwó tó yẹ kí ìdí rẹ̀ kó lé dáadáa sí ìyàwó rẹ̀ ìdí ọba rọ̀ yọ ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ kí ló dé wàláì kò yé mi náà abẹ́ gbádùn ni ìmọ̀ ẹlẹ́ tẹ́lẹ̀ o la hawla wala quwwata illa billah ọlọ́dà kò má dojú tì because tọ́wọ́ bá ti lè ṣubú wó lulẹ̀ ń jọ̀hún bídìí rẹ̀ lé lẹ́yìn rẹ̀ ìyàwó ọmọ ọkọ artificial ni abẹ́ màmẹ́ ó lè lágùnmu kágùnmu kan lọ́ọ́ lọ́ọ́ lò so irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ tẹ́kẹ́ wọ́n di ọkùnrin mú kò ní lè súnmọ́ ìyàwó rẹ̀ so eléyìí Ibn Qudama ó ní gbogbo ẹ̀ inú dán ni wọ́n ń pè o lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa pè dán wọ́n sì máa fi dá dábìrà àmọ́ wọ́n máa sọ fún yín pé àwọn èso pè dán àwọn èso pè dán ìmọ̀ yín ló kúrú lẹ́fí ń àwọn ló pè dán ẹ dákun báwo ni màá wá ṣe kúrú wọ́n sọ yìí pé sẹ́yìn mọ́tí ń jẹ́ alikarama karama làwọn ń ṣe karama làwọn ń ṣe sẹ́yìn mọ́ kọ́kọ́lọ́pọ̀ pinna ìní ọmọ yọ sáwọn èèyàn láwòrán olùmọ̀ ó lè máa wọ agbádá funfun gbogbo gbà fìlà funfun bàtà funfun yóò tún wá fi tẹ̀sùbá funfun sọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ti máa ṣe tí wọ́n máa kó tẹ̀sùbá ká àwọn èèyàn máa pè lẹ́ni ọlọ́run wal hal annahu min awliya nígbà tó sì jẹ́ kọ́kan nú àwọn èèyàn ṣètọ́ọ̀nì ni ó ṣe é ṣe ń gbà mí kẹlómi ó pidán nínú wa kọ́ yẹ pé ńgbà tó jò ń rọ̀ omi òjò ọ̀kan aṣọ rẹ̀ á ń bọ̀sibọ̀si paṣọ òtútù ó ṣe é ṣe ẹlòmíì nínú wa ó lè han kinní kan sí ara pépà kan gbà tó wá han nǹkan yẹn sára pépà yọ wá ní kí wọ́n dáná ńgbà tó ń bá dáná wọ́n wá gbé pépà yẹn wọ́n gbé lórí iná carbon kan wà tí wọ́n máa ń lò fẹ́ tí wọ́n máa ń lò bẹ́ẹ̀ yẹn o carbon wà tí wọ́n máa ń lò báwọn yóò wá hàn kíní kan sí i yóò wá gbé lórí iná yóò wá ní kí wọ́n gbé kòkò lé orí pépà yẹn kí wọ́n daṣu sínú kòkò yẹn àtomi iṣu ó sì jiná yóò jiná yóò rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ wọ́n sì tún mú pépà kúrò lórí iná lálàáfíà nínú kàrámà tọ́lọ́ ń ṣe fáwọn nù. No wọ́n ń bínú àwọn ni torí karama tọ́lọ̀ karama ó wá lélẹ́yìn òpè náà bastard bẹ́ẹ̀ náà lẹ́lòmíì ó lè máa rìn kọ́ máa rìn lórí omi kọ́ máa rìn lórí omi ẹ̀yin wá tẹ̀lé á ní ah, ibi tí a máa ń lọ omi máa ní àṣà ah, ti máa tẹ̀lé mi ṣé omi mu aṣọ tiẹ̀ bẹ́ẹ̀ ni orí ò tí wà sọ́là wọ́n máa sọ pé ò tí wà sọ́là ò tí wà sọ́là torí pé kí ni idán lòún ṣe wọ́n máa ń try láti ṣerú nǹkan lójú àwọn èèyàn kan so that ẹ̀yin lẹ́wàá di ẹni tí wọ́n máa polongo wọn pé ah, nǹkan bẹ lọ́dọ̀ bàbá nǹkan bẹ lọ́dọ̀ bàbá wọ́n lè pé ah, níjọ́ kan mọ́tò gbé bàbá yẹn lọ bírèkì bá já bàbá sì ti múná lọ lẹ́yìn ọkọ̀ ó ti sùn so dírẹ́fà òsì fẹ́ jí bàbá nígbà tó yá ni wọ́n máa ní tọ́ ẹ̀ <laughs> á padà sọ fún bàbá ni o kéèyàn lè mọ kò téèyàn wá o mo máa sọ bàbá bàbá bírèkì máa ti já àwọn ń já lọ ni bí bàbá ṣe tari wọn kí mọ́tò dúró mọ́tò bá dúró lásán o lè dúró bẹ́ẹ̀ bírèkì lẹ bírèkì bàbá ni gbogbo irú àwọn kan wọ̀nyẹn ẹ̀rì tí wọ́n máa ṣẹlẹ̀ tí máa sọ fún yín pé eléyìí karama ni ṣe dán yín karama náà nìkẹ́ni tí nǹkan yẹn kọjá ni tí ń tẹ̀lé Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ ò jẹ́ ni èyí tẹ̀lé súnà bóun ni karama sì wá fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ kò lè ṣẹlẹ̀ rárá rárá mo rò pé ẹ̀yin náà sì fura ọ̀pọ̀lọpọ̀ ń ṣe tọrí kọ̀ wọ́n sì lọ gbowó lọ́dọ̀ ṣéwù wọn pẹ̀lú ẹ̀mí pé àwọn fẹ́ di kíni àwọn fẹ́ di wọlí tí ó ní karama kókó ńtọ́ wà ń bẹ̀nu yàtọ̀ sí pé ṣéwù yóò kọ́ àwọn àlìjáná jọ gbé dàlùkìyàmà àwọn sì fẹ́ ní kíni àwọn fẹ́ ní karama láyé ń bì í báwo la ṣe fẹ́ ṣe yàtọ̀ láàrin idán àti mọ́jísà àti karama àkọ́kọ́ ni ká dì mú o gẹ́gẹ́ bí n ta ti ṣàlàyé síwájú idán kìí ṣàdédé ṣẹlẹ̀ àyàfi kó jẹ́ pé èèyàn ṣe nǹkan kan olùkọ́ ẹgẹ́ tiẹ̀ idán kò ní ṣàdédé ṣẹlẹ̀ àyàfi kí ìwọ kọ́kọ́ ṣe nǹkan kan síwájú idán ò ní ṣẹlẹ̀ àyàfi kó ṣe àṣàṣì ọ̀sà nǹkan kan ó lè jẹ́ pé ọ̀sà ní gbólóhùn bí kéèyàn pọ̀fọ̀ bí kéèyàn pọ́gèdè bí kéèyàn wí àwísẹ́ àfọ̀sẹ́ àyájọ́ nǹkan kan sá jáde lẹ́nu rẹ̀ ná ìdánù. bákan náà ó ṣe ṣe kọjá pé ẹ pa nǹkan pọ̀ mọ́ nǹkan kí n tẹ́ ń fẹ́ ń kó tó rìsọ́ọ̀tì sí kí ni wọ́n ń pè lẹ́yìn ìdán. torí ẹ ló ṣe jẹ́ pé ẹ máa rí wọn gbogbo gbà nísọ orí kìnnìkan làwọn wá ẹsẹ̀ kìnnìkan làwọn wá kìnnìkan làwọn wá kìnnìkan làwọn tọrọ àwọn fẹ́ ra nǹkan kan ni àwọn fẹ́ kẹ́ bá wọn wá ni kí ni wọ́n fẹ́ ṣe yẹn wọ́n fẹ́ ṣe àṣàṣì ẹni tí wọ́n fi ṣàṣàṣì ni wọ́n ń wá òní ó rìsọ́ọ̀tì sí kí ni ìdán ìdán kìí ṣàdédé ṣẹlẹ̀ láì wí nǹkan kan lẹ́nu ìdán kìí ṣàdédé ṣẹlẹ̀ láì ṣe nǹkan kan níṣẹ́ eléyìí olóma jẹ́ kí òpìdán kó rí ní ṣe ṣe lápèjúwe ìwé àtẹnìkan jàjà ẹjọ ní gbólóhùn aṣọ ọwọ́ ló ń fún ọ lọ́jọ́ méje ó ló ń fún ọ lọ́jọ́ méje ọjọ́ méje ọpẹ́ púpọ̀ náà àbẹ́yìn náà rí ọjọ́ méje ọpẹ́ púpọ̀ torí ọjọ́ méje ó túmọ̀ sí ọjọ́ méje òru méje ọjọ́ méje òru méje ọpẹ́ ìdí tó fi fún ọ lọ́jọ́ méje ni pé ń wò pé àwọn oògùn táwọn sà àbí òyọ àwọn táwọn bẹ̀ lọ́wọ́ ẹ̀ lórí rẹ̀ ọjọ́ méje wọ́n parí iṣẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni dárí bí náà ti ṣe rí ti ẹnu ẹ̀rí pé ọdún máa dágbà fún ọ kò ń fún ọjọ́ mẹ́ta ó ń fún wákàtí mẹ́ta àmọ́ kí lẹ́sẹ̀kẹsẹ̀ idán sábà jẹ́ bẹ́ẹ̀ yọ dágbà kan náà ni torí pé wọ́n nídìí láti ṣe kíni láti ṣe àwọn nǹkan kan kí nǹkan kan tí wọ́n ń kó tó bọ́ sí i. ẹ̀rí pẹ́ lómi ọ̀sán pé lọ́ọ́ yàgbẹ́ lé lọ́ọ́ yàgbẹ́ àbúrò délé ná àbúrò délé ná ṣe bíbẹ́ ló ti yẹ kó mọ fi yàgbẹ́ kú nítorí pé ìdánì nǹkan tó ń ṣe ó ní di that distance tí yẹn tí ó fi jẹ pé ọmọ ẹsẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń pè ní karama kò bùkátà kò sọ̀rọ̀ ìyàtọ̀ tẹ́rì nù kò bùkátà kò sọ̀rọ̀ kò sì bùkátà kò kankan kódà níta ń pè karama kò ní mà kọsẹlẹ ní wàhálà ra wọn kàn sọ pé ah baba lẹ́ẹ̀kan ẹ mọ̀ sẹ́bí gbàjẹ́ bẹ́ẹ̀ tó kọ ẹrù kó àkótí mbẹ́ mẹ́kọ sákòtí mbẹ́ tó dúró lónà bá ní subhanallah wàláyé mi náà mọ̀ pé nǹkan kan mi dúró. sọ eléyìí náà ń pè ní alkarama ó kọjá yìí pé fẹ́ wọ ibi tó àròpọ̀ ń gbẹ́sẹ̀ lé atẹ́gùn láwọn yẹn tí náà bàbá yìí ó gbé nǹkan kan sì mọ́sẹ̀ rẹ̀ tó sì wọlé. la hawla wala quwwata illa billah irú bí mọ́tò ṣe máa sáré gbéyàn lẹ́kọ̀ọ́ àsátẹ́gùn ló gbẹ́sẹ̀ lé gbogbo yẹn sọ pé bàbá yìí tó bá jábọ́ lónìí ó parí nù òun gan-an rò yí pé bọ́yá ó ní à mọ́tò yẹn ní àtẹ̀gùn ọkọ̀ ní àtẹ̀wọlé lónìí àsìkò ní nǹkan kan òun náà mọ́ tó gbẹ́sẹ̀ rẹ̀ dùn gbà wọn. lónà bá mọ ah ọlọ́run mo dúpẹ́ tó gbà mí o kì í sì dandan kọ́ mọ̀ pé kàràmà ṣẹlẹ̀ sí ọ ìwọ gan alára ká tó wá pé ká tó wá pé o ti kọ́kọ́ fọnù lẹ̀ kí wọ́n á lọ ṣe tó fi ṣẹlẹ̀ wàlá ọlọ́run nìkan lọ́mọ ọlọ́run ló ṣe níta ń pè ń kàràmà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìní mọ́jísà rí mọ́jísà tọ́lọ́ máa ń ṣe fáwọn àwọn lọ́lọ́ máa ń ṣe mọ́jísà fún karama gbogbo ẹni ọlọ́run ti máa ń tẹ̀lé ta nabi muhammed sallallahu alayhi wa sallam ó lè ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ àmọ́ wò ní ma pé nǹkan kan à ń ti ṣàdéhùn rẹ̀ ó sì ní mà pé nǹkan kan ṣẹlẹ̀ à ń bọ̀sibọ́sí pé ọmọ ti jánu ṣùgbọ́n mọ́jísà bẹ́ẹ̀ ni ma sáwọn anabi ọlọ́run àmọ́ tó bá ṣẹlẹ̀ ìyàtọ̀ rẹ̀ karama ni pé tànàbí bá rí pé nǹkan ti anabi ọ àmì pànàbí ọlọ́run ní mísí yín o tẹ́ ẹ bá pè yín sànàbí ọlọ́run ẹ̀yin náà ṣerú ẹ̀ kárì gẹ́gẹ́ bí òṣè sómi tómi díẹ̀ wá wà tànàbí sallallahu alaihi wasallam ni kí wọ́n gbé wa tànàbí wa kọ́wọ́ bọ́ omi yẹn tómi wa bẹ̀rẹ̀ sí ní sun gba àárín àwọn ọmọ àka ànábì wa Muhammad sallallahu alaihi tí gbogbo èèyàn sì wá ń gbà nínú omi yẹn tí wọ́n ń lò ẹni tó fẹ́ mú mú ẹni tó fẹ́ fi sàlùwàlà fi sàlùwàlà bóòlù ẹtọ́ ńjọ náà ọ̀là pọ̀jọjọ bẹ́ẹ̀ ni sàbẹ̀ yìí sọ. ìwọ ní kèésì ànábì ọlọ́run ọlọ́nàbí muhammed sallallahu alayhi wa sallam kèésì ànábì ọlọ́run ọ̀dà ìwọ náà dákun kọ́ bomi kọ́ yọwọ́ rẹ jáde nǹkan kan jáde lọ́wọ́ rẹ sí ọ. so bẹ́ẹ̀ làwọn ànábì ọlọ́run tí ṣẹlẹ̀ àwọn pe àwọn èèyàn níjà ìtẹ́ bá nìyẹn sànábì ẹ̀yin náà ṣerú ntọ́lọ́wọ́n bá ní kọ́ ṣẹlẹ̀ àṣepé àti maidanisi àbá rí bẹ́ẹ̀ ìwà àtẹnikẹ́jọ ní gbólóhùn aṣọ wọ́n wá wò pé ni wọ́n wò pé ṣéwù lè islam ni ọ̀ wá mọ̀ pé ṣéwù sẹ́hìr ọ̀ mọ̀ pé ṣéwù òpìdá ni tó wọ́n wá ní kọ́ lọ bẹ́ẹ̀lẹ́ nígbà tó wá délé rẹ̀ bàbá ẹ má bínú ẹ má ṣe kí ni wọ́n á ní. sórí bó ṣe jókòó kò sí lè ṣe fún ọ mo lè sọ di kókò. tó o si sì sọ̀rọ̀ àmọ́ lè sọ́ dọ̀pọ̀ <laughs> so ẹ si sẹ́wọ̀n kí n títí ń sọ jáde ń ó túmọ̀ sí pé kí lọ́ọ́ fẹ́ ṣe ìdán torí pé tó ti mọ tó ń wò ṣe síwájú kó tó sọ̀rọ̀ kí lọ́ọ́ fẹ́ ṣe ń ọ̀fẹ́ pì dán. ẹnìkan ni rárárárá ntí bàbá ń sọ kì ṣe dán torí karama ni ẹni tó ṣe karama gan òun náà mọ̀ òun náà mọ̀ pé ọ̀sẹ̀ lẹ̀ gbọ́wọ́ òun ọlọ́run fẹ́ gbèjà tiẹ̀ nítorí wọ́n ọlọ́run sọ tá a rẹ̀ dọ̀pọ̀ kí ni wọ́n ṣe ń bẹ̀ ó sì ń kankan so ṣùgbọ́n wọn lọ sọ fún yẹn ní ìsìn pé tó bá wù mí mo lè sọ ọ́ dọ̀pọ̀lọ̀ tó bá sì wù mí mo lè sọ ọ́ dálábà ń tó bá sì wù mí mo lè ní kọ́ ọ máa rìn lọ kọ́ ọ máa rìn ká kọ́ ọ jẹ́ lọ kí ló fẹ́ ṣe yẹn ìdán wọ́n á jẹ́ pé lè má mu tìyín ló lérí sí yín bẹ́ẹ̀ àánú yín ṣe mí ni o torí tí ì bá sànú yín tó ṣe mí mo sì ronú kúnlẹ̀ abiyamọ ǹgbà pé kẹ́ ẹ tẹ́ lọ ni ó túmọ̀ sí pé kínú babaláwo nìyẹn bọ̀rọ̀kọ́ àti ń gẹ̀ẹ́tì yàtọ̀ láàrin idán àti karama ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀ o ǹjẹ́ imaamu al-haramayn al ó ní ẹnu olùmọ̀ islam lápapọ̀ wọn kò anna sihra la yadharu ẹnìkan sàṣàṣì kì í pidán àfikọ́ jẹ́ pòkì yẹn ni kí gbogbo pidán pòkì ni wọn ẹnìkan ò lè rí dán pa ẹnìkan ò lè máa ṣiṣẹ́ à ń pidán ẹnìkan ò lè máa ṣiṣẹ́ àṣàṣì àfikọ́ jẹ́ kí ni pòkì pòkì lẹni tó ti takò tọlọ́run tí ò ka tọlọ́run kún kankan síbẹ̀ sírí nínú tá a ti sọ síwájú idán kì í sábà ṣeṣe àfigbọ́ wọ àwọn èèyàn bú. wa anna al-karamata la tadhharu ala fasiqin karamo sì lè ṣẹlẹ̀ gbọ́wọ́ pòkì abẹ́gẹ́ tiẹ̀ karamo lè ṣẹlẹ̀ gbọ́wọ́ pòkì ọ̀rọ̀ yìí al-Hafiz ibn Hajar àwọn ni wọ́n sọ fún wa nínú Fathul Bari àwọn al-Mu'tazila àti Abubakar Razi al nínú àwọn olùmọ̀ hanafiya tó ṣe tírà tan à ní ahkam alqur'an quran àti Abu Ja'far al-Istarabadhi. bákan náà alimami al-Baghawi nínú àwọn Shafi'iyya wọ́n ní gbogbo náà ti àṣàṣì irọ́ lásán ni o irọ́ lásán ni àti pé kò sódodo kan nínú idán èèyàn kàn máa wò pé nǹkan kan rí bẹ́ẹ̀ ni kò sì rí bẹ́ẹ̀ àwọn òpìdán kan máa tàyàn jẹ ni ẹ máa rí nǹkan bí ìgbà tí ń rìn kò rìn ẹ máa rí bí ìgbà tó ń lò fi nǹkan ṣèyàn kò sí nǹkan kan àwọn sọ pé bẹ́ẹ̀ ni gbogbo dán rí àti pé idán wọn ni wọn lè sàṣìyàn kó nira báyàn àyàfi kí òpì iná kó fún yàn ní wọ jẹ sẹ́sì mọ̀ pé wọ téèyàn bá jẹ poison yóò ṣe yàn léṣe sẹ́sì mọ̀ pé lẹ́yìn onídìí dán poison náà má ti dá sínú tíì fún ọ tiẹ́ bọ́ ọ̀nù àbí kó sì jẹ́ pé ọrọ̀ ìfísí ọmú kí kó ní ọ lára apá kan nínú àwọn Hanafiya àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn sọ pé òpìdán kò lè dá fidán ṣèyàn ní àìdá kò sì lè dá fidán yí nǹkan kan padà kò lè sọ pọ̀pá kó sọ de jò kò lè sọ ejò kó sọ di pọ̀pá kò sì lè sọ yẹn di kẹ́tẹ́kẹ́tẹ́ kò sì lè sọ kẹ́tẹ́kẹ́tẹ́ déyàn bẹ́ẹ̀ làwọn sọ ṣùgbọ́n àwọn ahlu sunna àwọn tó pọ̀jù nínú ahlu sunna àwọn sọ yìí pé oríṣi méjì ni idán pín sí o idán wà tó jẹ́ ìtànjẹ lóòótọ́ ẹ̀tànjẹ lásán ìṣẹ̀rùbàyàn lásán ìdálóró papọ̀ mọ́sàpà lásán ni ìmàmú yẹn rí nǹkan pé bẹ́ẹ̀ lórí tí ó sì rí bẹ́ẹ̀ ni wọ́n lé lẹ́yìn irọ́ lásán ni eléyìí wà kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀. ìgbà míì ní wọ́n sì fi pé dáhùn nǹkan kan ni wọ́n lò ní wọ́n lò yẹn téèyàn náà bá téèyàn bá mọ́rú rẹ̀ lò yẹn lè lò ó sọ àmọ́ náà yọ kúrò nínú pé dání kò yọ kúrò nínú pé ìdání bí nísìn wọ́n dojú wọ́n sun yín lójú gbàtà wọ́n sun yín lójú ẹ̀ wọ́n á rí nǹkan yàtọ̀ sí bó ti ṣe rí wọ́n sun yín lójú wọ́n á mọ̀bẹ ọbẹ̀ yẹn bí sẹ́ńsẹ́ ni o gbàtẹ́yìn bá ń wò ẹgbẹ́ kẹrẹ̀ nígbẹ́gbà o tẹ́yìn bá wà ń wò. e mọ̀ wá rí i pé ó kìbọnú mú ó jáde ní kwakọ rẹ̀ láti kwakọ ó tún jáde mú pé o yóò pé akarabadabra lẹ́yìn wá pé á agbára nìyẹn tó yẹ pé tí ẹ̀yin náà bá mọ ṣe lè lo ìṣújú fáwọn èèyàn ẹ̀yin náà lè ṣe so líle séyìn kò yọ kúrò nínú dán o ìdáná irú eléyìí òun náà ni àwọn fún anabi musa alayhi salam ṣebí idán ló náà pé pọ̀pọ̀ anabi musa idán ló pé ọwọ́ anabi musa tá anabi musa kìbọ abíyá tọ́mọ́lẹ́gbò bí òrùn ó rò pé dání iná ni ọlọ́wọ́n bá sọ nípa àwọn òpìdán àwọn firawuna nígbà táwọn náà da pọ̀pọ̀ wọn sílẹ̀ oníkókó sọ kókó lẹ̀ oníkálukú ṣe tiẹ̀ ọlọ́ni saharu ayuna nasi wastarhabuhum waja'u bi sihirin adhim ọlọ́ni wọ́n dán ojú àwọn èèyàn àwọn èèyàn torí àwọn sọ pé nǹkan méjì ìnirú dátọ́jẹ́rọ́ ní máa dúró lé lórí òun náà ni sihirul ayun wastirhabun nas ojú rẹ ni wọn ò rí sàásì ọmọ wa rí nǹkan tí ó sẹlẹ̀ pọ̀ sẹlẹ̀ bí ẹni tí ó fi hàn yín pé òun yọ ìfun jáde nínú òun ń yọ ìfun jáde nínú òun òun sì kó dà sínú wàá tún kó dà sínú kòkò ó sì tún sí kòkò ẹ̀ tún rí ìfúnnu rẹ̀ mọ́ ó dán ojú wa ni ojú wa lórí mu sọ̀ntorí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹnìkan ṣerú rẹ̀ níbi tí Ibn Taymiyyah wà Ibn Taymiyyah ó lòun máa ń téèyàn lè ṣe tó fi jẹ́ pé gbogbo ohun tí ń ṣe yìí èèyàn ò rí bó ti ṣe ń ṣe lódodo irọ́ ti ń pa yóò kó ń bẹ̀ kí Ayatul Kursi ẹnìkan ló ń ka òun ò nígbà tó pé ìmánì rẹ̀ ò lágbára tí ìmánì rẹ̀ bá lágbára ó rí nǹkan tó ṣe gangan ó rí pé egbe kẹ́ni gbé ọ̀bẹ gbà ẹ̀yin wá ṣe bó kìbọ̀ pàkọ́ ọyọ o ó tó ah, ah, irú mú wo kó tí kémi ọba kìbọ̀. sẹ́yìn kí bá wá ọ̀bẹ alásòro tó mú lójú méjèèjì kẹ́ gbégbá nu mú rẹ̀ kó tó rọ́nà lọ gbogbo mú ti rẹ́ dànù. so nítorí de eléyìí ọlọ́wọ́n bá nígbà tí àwọn òpinna tí wọ́n nǹkan wọn saharu ayunan nas wọ́n dán ojú àwọn èèyàn àwọn èèyàn ò ríran má ọ̀tọ̀ ní tí wọ́n rí wastarhabuhum wọ́n sẹ́rù bá wọn waja'u bi sihrin adhim ọlọ́run ni wọ́n mú idán ńlá wa tó ń ti pé ẹ̀tàn jẹ ni idán lọ́lọ́run pè so idán alákọ̀ọ́kọ́ nù ẹ̀tàn jẹ lásán lòun ẹ̀tàn jẹ lásán lọ́lọ́run ọba pè oríṣìí kejì òun náà lè òdodo tọ́kí tó máa sàṣì ọ yóò mọ ọ tí wọ́n bá ṣe yóò jẹ o bẹ́ẹ̀ ni alùsùnà sọ ó lè ṣe lára ó lè ṣe lára ọpọlọ ó lè ṣe lára ọkàn eléyìí òdodo náà ló nà talakọkọ wà tọjẹ rọ ẹlẹ́kejì wà tọjẹ òdodo torí ẹ̀ tó wá sọ yìí pé wọ́n sàṣì ọ wọ́n sàṣì ọ wò ní téèyàn sì fi máa wá sọ ìwé ṣe wọ́n ni wọ́n sàṣọ lọ́ba mú ọgbẹ́n ẹnu kó bọ́ dèbẹ̀rẹ̀ anabi Hud aleyhi salam àsìkò táwọn èèyàn rẹ̀ sọ fún tí wọ́n sọ fún yín pé ń tà àròpọ̀ sí ọ́n àbí òye ọ́n òun náà nípa àwọn òòṣà wa tó ń bẹnu àtẹ́lù wọ́n ti dáwọ́ jọ lé ọ lórí àwọn ló fẹ́ da orí rẹ rú ọmọ kò tí ń ṣe wèrè báyìí ah anabi Hud aleyhi salam ó ní kò yé yín àtẹ̀yìn àti àwọn òsàn ẹjọ́ lẹ̀dí àpòpọ̀ kẹrànra yín lọ́wọ́ kẹ́ ẹ wá jọ sàsí mi kẹ́ ẹ dojú ọ̀fà yín kọ́ mi. wàkìdúnì jẹ̀míhàn fún màlẹ̀ tó ń bẹ̀rù gbogbo yín ẹ sàsí mi ẹ dẹ́tẹ̀ sí mi ẹ má wulẹ̀ dúró torí kọ́ má bàa jẹ́ pé ńgbọ̀ bá bàjẹ́ ńra ẹnìkan múnú yín o ẹ má lọ mi lára ẹ má bá sì kó jẹ́ o. ó ní ṣùgbọ́n mi ò ní tawakkaltu ala Allah ọlọ́run lèmi bá dúró ṣé wọ́n wá bọ́lọ̀ ń dúró ń tiẹ̀ sọ̀ká ìbọ́lọ̀ ń dúró iná ló ti kẹ́nìkan sọ pọ́ gbà ẹ̀wọ̀n á ń yẹ lẹ̀bẹ̀ ẹ̀ ń yẹ lẹ̀bẹ̀ sí. wọ́n ra àwọn bàbá bàbá wọ́n tún ra àwọn màmá màmá ẹ dákun ẹ bá wa bẹ o kò pé méjì lọ́wọ́ wa o ó sì ti ní yóò rí o yóò gbà o pọ̀ ṣẹ bá lẹ́sẹ̀gùn ti lóyún ààrẹ agbọ́mọlà ti lóyún amọ́mọ́sórí ibú tún ti rí wọn wá ń bọ yẹn lẹbẹ sí nítorí pé innaka la tatawakkal ala Allah torí pé wọ́n bọ́lọ̀ ń dúró ni torí tó bá bọ́lọ̀ ń dúró àṣetọ́ni ń lérí ó lò wọ́n bọ́lọ̀ ń jà sẹ́wọ̀n pé àti ṣubú rẹ̀ àsìkò rẹ̀ ló tó walakin ìwọ sọ pọ́lọ́pàá tí ọmọ ọlọ́n kẹ̀tì wẹ̀wù ìwọ gẹ́gẹ́ bí ọlọ́n ọ bọ́lọ̀ ń dúró ni lódodo tó bá bọ́lọ̀ ń dúró lódodo tó ń pè lójú méjèèjì lódodo ọlọ́run bó mọ̀ ṣẹ́gun ọ̀tá rẹ̀ torí ẹ̀ báyìí òdodo ni o wọ́n lè sàṣẹ ọkọ mú ọ o abọ́ gbọ́ntọ́lọ́ sọ náà alukur'an ni nínú àyà méjìlélọ́gọ́rùn ọlọ́ni fẹ́ ta'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi wọ́n máa kọ́ lọ́dọ̀ àwọn màláíkà yẹn ohun tí wọ́n máa fi dàrin ọkọ àtìyàwó rú kì í wá ṣẹ bóun wọ́n ṣe wá ráàrin dàrú àbí òye wa pàtó wá sọ pé kò sẹ́nìkan tó lè sàṣìwọ́ bó wọn sì wá ń rí dán fi dàrin ọkọ àtìyàwó rú alukurani ló sì ń sọ eléyìí fún wa ọlọ́run bá sì tún sọ pé wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah bó tilẹ̀ jẹ́ pé wọn ò lè fàṣàṣì fi wọn ò lè fi ní ẹnì kankan lára àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́ ẹnì kò lè fi àṣàṣì fi ní ẹnì kankan lára àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tọ́lọ́run bá fi yọ̀ǹda sí i ó lè ní ọ lára torí ẹ làálùsúnà fi sọ yìí pé ọ̀nbẹ o bákan náà ẹ̀ríkẹ́ nínú alukur'an ọlọ́run sọ kul a'udhu birabbil falak kul a'udhu birabbin nas sọ́sọ́ kalẹ̀ nínú suratul falak ẹ̀ríkẹ́ ọlọ́run ni wa min sharri naffathati fil 'uqad mọ́tòsáàdì wọ ọlọ́run níbi aburú àwọn òpìdán tó ṣe pé wọ́n máa tu wọ́n máa tutọ́ sára tí wọ́n ń ta ní kókó tó kù iná bá ń sàṣìyàn wọ́n lè jẹ́ pé wọ́n máa ta ọkùnrin kókó kó rí fún báyìí kó tún rí báyìí kó tún rí báyìí kó tún bàjẹ́ báyìí káyé rẹ̀ orúrú rárá kọ́ rárá rúrú kọ́mọ́rojútu ọ̀rọ̀ rẹ̀ kágbá kó o ṣe kádàáwó ọba àìrójú àìráyè wọ́n máa ṣírò gbogbo ẹ̀ fún bẹ́ẹ̀ tó má ti wá ń ta kókó kan báyìí wọ́n tutọ́ sí pé kó sẹ́ẹ̀ yóò sì sẹ́ tọ́ba tó ta míì kọ́ sẹ́ yóò sì sẹ́ bẹ́ẹ̀ wọ́n máa sọ tọ́ba tó ta kókó míì kọ́ sẹ́ yóò sì sẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ta títí kókó yẹn fi dé ibi tí wọ́n fẹ́ ọlọ́ni ẹ̀ wọn tí kì í bá wa sẹ́ kí ni túmọ̀ ọlọ́ni kẹ́ ẹ̀ òun níbi àbúrò wọn kí ni túmọ̀ ọmọ ìṣẹ̀rẹ̀ nàfàdàtì fil uqad ọlọ́run àwa tún sáàdì rẹ o níbi aburú àwọn òpìdán tó ṣe pé ńgbà tí wọ́n bá ń súre aburú wọ́n máa ta ní kókó wọ́n sì máa tutọ́ sí i. torí ẹ̀ tí ọba ajẹ pé ń ṣe báwo wá lọ́nà ó sì ní ká sáàdì òun níbi aburú yìí. nígbà míì nígbà táwọn òpìdán bá ń ta nǹkan kókó yẹn wọ́n lè wá ọ̀nà láti wá ìgbẹ́ rẹ̀ torí ẹ̀ má sùn síbi téèyàn ó ti rí o téèyàn ó rí o máa ń yàgbẹ́ síbi táwọn yóò ti rí wọ́tọ́ lọ máa ń yàgbẹ́ sórí pápá kò burúkú àyàgbẹ́ sí pápá o bàtà àbá nílé ìgbọ̀nsẹ̀ o ẹnì pé láyé anabi sallallahu alayhi wa sallam wọ́n ń yàgbẹ́ sí pápá náà ni ṣùgbọ́n wọ́n máa ń rìn jìnnà síbi tẹ́nìkan kò ní ti rí wọn ti yàgbẹ́ síbi tẹ́nìkan ò ní ti dàgbẹ́ tiẹ̀ mọ̀ yàtọ̀ sí tẹlomi mo ni sẹ́yìn kí tó bá fẹ́ lùgbẹ́ rẹ̀ <laughs> easily ni wọ́n bá àbí wọ́n tó ń yí àgbẹ́ nílé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tó wá yọ ọ̀bùn burúkú ọ̀ wá fi gbẹ́ rẹ̀ lẹ̀ fẹ́lómi tí ó tún lóṣù ń kún orí gbẹ́ tiẹ̀ ọ̀gbọ́n o ọ̀gbọ́n wọn lè lùgbẹ́ rẹ̀ sẹ́yìn pé gbogbo bí ìdọ̀tí bí ẹ̀gbin iná làwọn òpìdá ń wá torí pé ṣètọ́ ni wọ́n ń sìn bákan náà ìgbà míì wọ́n lè lórun rẹ̀ irun orí rẹ̀ irun abíyá rẹ̀ irun abẹ́ rẹ̀ tẹ́kọ̀ kan fà ọ́ àbí tó gborí lọ bábà irun tiẹ̀ náà gẹ́gẹ́ bí irun ẹlòmíì wọ́n jọba yín gé wọ́n sì dà pọ̀ ó lè fún bábà tí ń gẹrí ń ẹ sì pé gàásì mi létí wà tí ní tí sọ náà nígbà tó bá rè kánná ọkàn dé kánná síbi kíbi oníwọ̀ ọ̀dààmú ń tiẹ̀ àdààmú wọn sọ ń gbà wọn bí ọ. èkánná rẹ náà wọ́n lè kó wọ́n lè lò ó kọ́dà aṣọ rẹ aṣọ rẹ má sàṣọ síbi tó jẹ́ pé ọ̀tá rẹ lè mú un torí pé nínú nǹkan tí wọ́n need nínú dán aṣọ rẹ náà wà ń bẹ̀ wọ́n lè mú aṣọ rẹ yẹn wọ́n kàn gé díẹ̀ ń bẹ̀ díẹ̀ gé nínú aṣọ rẹ yẹn o náà ni wọ́n lò nígbà tí wọ́n bá sì ti lò wọ́n papọ̀ mọ́ ní tí wọ́n ń ta kókò wọ́n ní tí wọ́n bá rí nǹkan kan mú nínú àwọn nǹkan tá a wí yìí tí wọ́n bá fi lè papọ̀ mọ́ nǹkan tí wọ́n fẹ́ fi ṣàṣọ yìí yìí máa jẹ́ kí idán jẹ́ bàjẹ́ torí rẹ̀ a gbọ́dọ̀ wà careless a gbọ́dọ̀ wà careless torí ẹ̀ lẹ́sìn rí pé tẹ́ ẹ bá sásọ tásọ ọba pé ẹ pariwo ṣèṣe pé atẹ́gùn ló gbé atẹ́gùn kó gbé atẹ́gùn èèyàn ló mú wọn nígbà tí wọn bá wá ìkánná rẹ tí wọn rí wọn wá rùn rẹ wọn ò rí wọn wá gbẹ rẹ wọn ò rí wọn wá sọ rẹ wọn ò rí ẹ̀rí pé wọn bá gbé iṣẹ́ lọ báwọn aláwo wọn gbé lọ báwọn òpìdán wọn lè ní kó ọmọ aṣọ ẹni tí ọmọ rẹ yìí nígbà tí wọn bá wá gbogbo ẹ̀ tí wọn ò rí wọn lè ní kí ló kọ ìyá rẹ̀ wọ́n pa orúkọ màmá rẹ̀ wọ́n pa pọ̀ mọ́ kọ rẹ̀ wọ́n ta pọ̀ mọ́ kókó yẹn wọ́n máa tutọ́ sí wọ́n ṣe pèsè. ìgbà mí ẹ̀wẹ̀ wọ́n lè mú ìgbẹ́ rẹ̀ fún ọ sakọ gbẹ nígbà tí ìgbẹ́ rẹ̀ tó bá gbẹ wọ́n wà á lọ yóò di yóò di yóò dé lùbọ́ nígbà tó bá dé lùbọ́ ẹni tó ní kí wọ́n bò ń sàṣọ wọ́n wà á fún kọ́mọ́nà tí wọ́n fi wọ́n sí oúnjẹ rẹ̀ nígbà tí wọ́n bá súre sí i pé báyìí ni ó rí fún ọ báyìí ni ó rí fún ọ tó máa súre fún yóò jẹ́ pé xaadimu sehir ṣètọ́ni tí ó ràn idán yẹn lọ́wọ́ tí wọ́n bá ti lè jóúnjẹ yẹn sínú báyìí gbogbo ìgbà tí oúnjẹ yẹn bá ti ń bẹ́nu rẹ̀ yóò mọ̀ pé àlejànú yẹn wá kó wá rí ọ ní lára gbogbo ìgbà ìnira rẹ̀ ó máa pọ̀ ìnira rẹ̀ ó máa pọ̀ lára rẹ̀ torí rẹ̀ ṣọ́ra o ṣọ́ra fún àtẹnujẹ o wọ́n jọ jí pé ẹ bá kẹ́ ti gbóúnjẹ kalẹ̀ náà lọ́ọ́ hàn máa nígbà tí èsè pé ìjẹun ibi oúnjẹ náà lọ jẹun tó fi dàgbà débi tó dàgbà dé kéèyàn ṣọ́ra o kéèyàn ṣọ́ra kéèyàn má bàa ṣera rẹ̀ gbogbo eléyìí fi hàn yí pé òdodo ni idán lè ṣẹ̀ wọ́n lè ṣàṣì ọkọ mú ọ bẹ́ẹ̀ náà ló wá nínú hadith eléyìí tó ṣe kó fẹsẹ̀ rinlẹ̀ ikú anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹnìkan labid ibn al-a'sam ọmọ ṣàṣì anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sàṣì látàrí wípé ó mú nǹkan kan nínú ọrùn anabi sallallahu alayhi wa sallam wọ́n so pọ̀ sí ara àyàrí wọ́n á mú ìyàrí yìí wọ́n lọ rí mọ́ abẹ́ òkúta nínú kànga wọ́n sàsọgà wa gan anabi sallallahu alayhi wa sallam kí á ń janú sí tó ẹnìkan ìgbàsàsí ayé kan kò lè mú ọ. ìgbà tó ń ṣe bẹ́ẹ̀ sí anabi sallallahu alayhi àṣàṣì kò lápá lára anabi sallallahu alayhi wa lọ síbi wípé kọ́ parọ́ mọ́lọ̀ gbọ́lọ̀ nsọ̀ntọ́lọ̀ ọ̀sọ̀ ṣùgbọ́n lápá lára wípé kánabi ọmọ ọkùn ti se nǹkan tí ò se ó lè máa ti jẹun kó sì jẹ́ pé kò tí ì jẹun ó ti sàlọ̀ pé kò tí ó lè máa wò pé ń ti sọ ohun tó ń fẹ́ sọ fẹ́ni tó ń fẹ́ bá sọ̀rọ̀ kó sì jẹ́ pé kò tí ì bá sọ̀rọ̀ ṣùgbọ́n nípa alukur'ani tó lọ ń sọ̀kalẹ̀ fún kò sí ń tọ́sẹ̀lẹ̀ so ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ni ahlùsùnà ṣe sọ pé dájúdájú èyí tọ́jú òdodo tó lè sẹ́ ọ̀nbẹ nínú dá torí eléyìí ọlọ́run bá fi hàn nábì sallallahu alayhi wa sallam ibi dání tó sàṣì tó fi tó sàṣì pamọ́ sí wọ́n sì lọ́ọ́ mú jáde kúrò nínú kànga yẹn màtá mu jáde tí wọ́n túká anabi wa ké kúlẹ̀ àwọn ọlọ́run sọ kúlẹ̀ àwọn rọ́bì falaq àti kúlẹ̀ àwọn rọ́bì nas ọ̀sọ̀ kalẹ̀ bá anabi ṣe ń kà bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yẹn ń bàjẹ́ lára rẹ̀ ń bàjẹ́ ń bàjẹ́ ń bàjẹ́ ń bàjẹ́ títí tó fi ka kúlẹ̀ àwọn rọ́bì falaq àti kúlẹ̀ àwọn rọ́bì nas tó fi kà tán ọlọ́run àyè pé aburú ṣe wà láyé o torí pé nínú aburú tó ga jù òun náà ní dán àti àṣàṣì ṣùgbọ́n tá a lè bá ni wí sí ni pé kí ni wọ́n náà sọ̀rọ̀ alẹ́ sí i kí lọ jókòó tẹ́tẹ́rẹ́ sí tí wọ́n wá ìṣọ́ àti ààbò lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó máa ti ń wá ìṣọ́ àti ààbò lọ́dọ̀ ọlọ́run ọba wa báwọn ẹni àṣetán ni bá ń hùwà àṣetán èyí tá a lè bọ́ wí sí ni pé kí ló dé tí wọ́n ẹni ọlọ́run náà ń hùwà àṣetán tọ́lọ́run ló yẹ kí wọ́n.